ètò ètò ojúmọ́ ire ń tẹ̀ síwájú ti sọ fún ika tó lókè lọ́lẹ́ẹ̀kan pé àlejò wà nílé àgọ́dọ̀ tí bá lórí àwọn àǹfààní tá a lè jẹ láti ilé iṣẹ́ wọn mo kí ìwà wa ẹ sórí ètò. ẹ ṣe o ẹ bá ẹ bá káwọn lé dáadáa ẹ bá gbóhùn sókè. mi ni Ibrahim Hussein ọmọ bíbí ìlú Iléṣà Mo ń ṣe owó káràkátà màálù. àti adébẹ̀hún adébẹ̀hún bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ náà ń bẹ̀ náà pé àlejò wa ẹ̀rẹ́ bí mo ṣe sọ àti tàgbé wá sórí ètò lénìí olówó káràkátà màálù lọ́lọ́kan òjọ̀kan ni ní large scale bí àṣà ilé ìbò lọnà ńlá tó sì jẹ́ pé ọpọlọpọ àwọn èèyàn òun ni ó jẹ àǹfààní níbẹ̀ ẹ ṣàlàyé okòwò fún wa. Um, ọ̀nà tí mò ń gbà ṣe okòwò mi ni wípé mò ń ra màálù láti other country hmm. wá sí nàìjíríà hmm. láti burkina faso togo benin mò ń kó wá sí iléeṣẹ́ àbàrùbá mo sì máa ń kó wá sí èkó náà hmm. so bí mo ṣe ń ṣe okòwò mi nìyẹn lọ́tún lọ́sì tọ́lọ́run sì bá mi fi àṣẹ sí. Ah, ọlọ́run ṣeun àwọn fún àǹfààní àwọn èèyàn wa tó ń wò wá nínú ilé bó o ní ẹni àwọn èèyàn lè jẹ àǹfààní tó pọ̀ tó jẹ́ pé owó wọn ló máa máa ṣiṣẹ́ fún wọn iṣẹ́ àwọn wọn máa ṣiṣẹ́ fowó ẹ bá wa nà ń bẹ̀ bí àwọn ẹni tí wọ́n ní owó tó yẹ pé um, wọ́n lè ṣiṣẹ́ yìí hmm. àwọn ẹlòmíín bẹ tó yẹ pé wọ́n ti rìtáyà sílé tó yẹ pé wọ́n mọ wọ́n ní agbára láti jáde mọ́ hmm. láti fi hmm. owó ṣe iṣẹ́ mọ́ so irú àwọn ènìyàn wọ́n máa ń gbé owó wá bá wa tó yẹ pé a máa ń bá wọn fi ṣe iṣẹ́ tó sì jẹ́ tó sì ní percentage tí àwọn máa ń gbà tó bá ti wá gba percentage yẹn ní oṣooṣù tán tó bá ti wá di iye oṣù tí ẹjọ dá ìdídà mm. ọdún ni mm. àbóṣù ni mm. so after oṣù àbọ̀dún tẹ bá dá láàrin ara yín ni wọ́n máa tó wá gba owó yẹn padà. ṣé owó odidi wọn ò gbà àbí ṣé ó ní iye tẹ́yìn ó yọ ń bẹ̀ àbí báwo. ní agbára ọlọ́run odidi ni wọ́n máa ń gba owó yẹn. iye tí wọ́n kó fún yín náà ni wọ́n gbà àti gbogbo èrè tí wọ́n ti jẹ náà ní gbogbo oṣù náà gbogbo ẹ̀ tí wọ́n ní. gbogbo ẹ̀ tí wọ́n ní ní hmm. agbára ọlọ́run. Hmm. ó dà bí ìgbà àbí àsìkò owó lẹ́lẹ́ fi náà fi lè kówó ìfún yín láti lò àwọn àkókò mélòó ọdún ní oṣù ní àbíbò ni. ṣé ẹ mọ̀ pé nàìjíríà nísìn hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì hmm. wọ́n nídìí owó hmm. ọ̀nà tí wọ́n sì gbà nídìí owó ni pé ẹlòmíì lè wà tó yẹ pé owó yìí o ti bọ́jẹ̀tẹ̀ fún ipe ah iye oṣù báyìí lòun fẹ́ lo owó yìí ah ẹ jẹ́ kí n kówó yìí ibi báyìí fún ìgbà díẹ̀ náà bí oṣù bíi ẹni tó bá wò ó pé ok owó rẹ̀ yìí o òun fẹ́ gbé kalẹ̀ fún bí oṣù bíi mẹ́fà hmm. sí ọdún kan hmm. irú ẹ̀ nìyẹn ó lè gbowó wá. ẹ ń bá fẹ́ gbé ọdún méjì ọdún mẹ́ta ń kọ́ tó rẹ̀ lómi yóò pé kókó wà fíìsì síbẹ̀. na àyè àyè gba irú gbogbo wọn báyẹn. Hmm, so ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà tó yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ti jẹ látara wa. so kí ọlọ́run bá kó àmì ọlọ́run ó ṣàánú wa àlejò wa àwọn eh, èèyàn wa tí wọ́n wò wá nù lé wọ́n ń wò pé ó dáa o lórí ẹni tó bá fún ó dà bí ẹni tó bá gbé one million naira fún yín báyìí èló ni yóò mọ̀ gbà lóṣooṣù ìdá mélòó ni. ẹni tó bá gbé one million naira fún wa hmm. eh, seven percent hmm. ni ó máa jẹ́ iye èrè tó máa rí lóṣooṣù. àyẹn ni pé ẹni tó gbé one million naira lè mọ̀ gba seventy seventy thousand ní oṣooṣù gẹ́gẹ́ bí owó hmm, return of investment owó okòwò tó ṣe seventy thousand dájú ní oṣooṣù. ó dájú pé kò sí problem. bó sọdún kan náà ló fẹ́ fi ṣe seventy seventy thousand èyí mọ̀ gbà one million naira bó sọdún méjì ni hmm, kò sí èyí tó bá ti tẹ́ lọ́rùn. Hmm, ó dáa ẹ já wa wò báyìí bí èlò gan òun ni tọ́lá ẹnìkan ń wò nínú ilé pé ah owó tó sì wà lọ́wọ́ mi jẹ́ n sáré fi ṣe okòwò bí èlò lèèyàn lè kó fún yín bí ah. èlò lówó tó kéré jù tẹ́ gbà pé dáa a fẹ́ fi ṣe okòwò. Ah, ṣé ẹ mọ̀ pé iye tí táyé ní lọ́wọ́ kẹ́hìndé ò ní lọ́wọ́ kò sí iye tí èèyàn ò lè kó sórí iṣẹ́ yìí hmm. kódà kò bá jẹ two hundred thousand hundred hmm. thousand ni kò bá jẹ fifty thousand kódà hmm. ó jẹ one million ten million naira gan ó ń ṣiṣẹ́ lọ ni owó ní òṣìṣẹ́ kì ṣe pé ìyẹn ló máa darẹ̀ láàmú. Hmm. owó ni ó ṣiṣẹ́ owó ni ẹ̀kọ́ lọ ó dà fún àǹfààní ẹni tó jẹ́ pé àwọn wá wò pé ó dà o mo fẹ́ kówó ìfún yín ṣùgbọ́n wọ́n ní gan ni yáá fi jí ìròyìn ò táfojúbà mo fẹ́ mọ ibi tí ẹ ti ń fowó ìṣokòwò àbí èmi gan ní interest pé èmi gan nífẹ̀ẹ́ sírú okòwò tẹ́ ń ṣe yìí pé àwọn náà fẹ́ wá máa jókòó tì í ẹjọ́ máa ṣe ibi ẹjọ́ ń kó lọ àyàbọ̀ ó dà mo ní two million lọ́wọ́ ṣùgbọ́n ẹjẹ́ àjọ máa ṣe okòwò àǹfààní náà wà ẹni tó fẹ́ darapọ̀ mọ́ yín. àyè ń bẹ fún irú ẹni báyẹn kódà hmm. irú irú nǹkan báyẹn tẹ ènìyàn hmm. bá lè ní okun àtagbára láti wá máa ṣe pé hmm. kó wá máa rí bí a ṣe ń ṣe àyè wà kódà ìyẹn gan á fi gbogbo wa lọ́kàn balẹ̀ pé nà kò sí tó máa ṣe owó yẹn. ó dà àwọn kan ń wò pé ó dà kí ni ààbò tí àwọn lè rò pé ó wà lórí owó táwọn kó fún yín gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara lóòótọ́ àwọn lè rò pé ó káwọn kó fún kí ni àwọn ààbò àti àmì ìdánilójú yẹ pé ó wà pé ó da okòwò yìí owó sì mọ wọlé lóṣooṣù. bẹ́ẹ̀ ni ààbò tó wà hmm. ààbò tí ń lórí ẹ̀ ó pọ̀ hmm. ààbò yẹn ni pé um, ẹnìyẹn lè ní lọ́ọ̀yà hmm. tèmi náà ní lọ́ọ̀yà ẹlẹ́ẹ̀kejì mo ní bí àwọn dúkìá tó yẹ pé hmm. wọ́n wọ̀ tí iye tó yẹ pé tí wọ́n bá rí hmm. no as in as in evidence pé ah, ah no lóòótọ́ ẹni yìí kì í ṣe ẹni tó máa gbé owó wa lọ. Hmm. so iṣẹ́ yìí sì rí àìsẹ̀sẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí máa ṣe àti ṣe ti pẹ́ tó sì jẹ́ pé ẹ̀yin náà olóòtú ẹ̀yin náà ń jẹ àǹfààní rẹ̀. ẹ ọ̀pọ̀ ẹni fọlọ́n ọ̀pọ̀ ẹni fọlọ́n ọ̀pọ̀ ẹni fọlọ́n ẹ à ń jẹ àǹfààní rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àwò fún ẹni tó ń wò mí nù lé ẹ̀yin bẹ́ẹ̀yàn bá wá ní kódà oṣù mẹ́fà ló ń fẹ́ fi kó owó òun fún yín bó bá di oṣù mẹ́fà ṣé oṣù mẹ́fà ń gérégé òun yóò gbà ní àbí ṣé ṣe pé bóyá wọ́n tún ní ìgbà kan tí wọ́n fún yín pé ìgbà díẹ̀ báyìí pé ẹ fi gbà bóyá bí oṣù kan àbí nǹkan kan. rárá hmm. Hmm, àdéhùn. làdéhùn. làdéhùn hmm. àdéhùn tẹ́ bá ti ṣe pé àdéhùn oṣù mẹ́fà ni ẹ fẹ́ ṣe tẹ́ ti sáìn ìwé déètì ó ti wà ń bẹ pé ìjọ báyìí ni oṣù mẹ́fà yẹn gérégé ó máa bọ́ sí ìjọ yẹn kò sì ní yẹ̀ Hmm. ní agbára ọlọ́run. kò ní yẹ kò ní gbò ó dà fún àǹfààní àwọn tí ń wò wá nulẹ̀ ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín dáadáa fún wọn. fóònù ah, nọ́mbà mi ni zero eight zero three seven one zero seven one three two. ẹ bá ń farabalẹ̀ pé dáadáa ní kọ̀ọ̀kan èjèèjì. ok zero eight zero three seven one zero seven one three two. Hmm, ó dáa ẹ sì ń sáré pè náà ṣùgbọ́n nígbà tí ẹ yábà fífẹ́ náà ètò igbóbì kan náà ẹ tún bá ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń pè ẹyin fún àwọn tó wà ní ìlú tó jìnnà bóyá irú èkó náà o àbí irú àbújá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fẹ́ jẹ àǹfààní yìí ṣé àwọn náà lè dá sí àbí àwọn tó wà ní ọ̀dọ̀ yín kwara nìkan ni ṣùgbọ́n mo mọ̀ pé káàkiri náà lẹ máa ń lọ eh, káàkiri. kò sí ẹni tí ààyè ò gbà. Hmm. kódà bó wà eh, lókè òkun. bó wà lókè òkun ààyè gba hmm. gbogbo wọn kò sí ẹni. tọ́lá ń wà káàkiri lókè òkun báyìí káàkiri náà ti ń wò wá o. kò sí ẹni tí ààyè ò gbà àtẹni tó wà ní òkè òkun ni àtẹni tó wà lẹ́kọ̀ọ́ ni àtẹni hmm. tó wà lábújá ni kódà àtẹni tó wà ní kò sí ẹni táyè ò gbà. seven percent ìyẹn ni pé ìdá méje nínú ọgọ́rùn-ún ẹ̀ ń bá kó one million naira lẹ́ẹ̀ seventy thousand lóṣooṣù ah owó lánàá kí owó máa ṣiṣẹ́ fún yàn ni ìkìlọ̀ ọkọ̀ ẹ bá ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ bá ń mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan sórí àwọn èèyàn sẹ̀ múwèé àti gègé ìkọ̀wé ní báyìí ẹ bá ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín yẹn lẹ́ẹ̀kan. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three seven one zero seven one three two. lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí zero eight zero three seven one zero seven one three two kódà tí tó láwọn fọ́ọ̀mù kan tí wọ́n gbà àbí bákan tí wọ́n bá fẹ́ ṣe okòwò tó fẹ́ dókòwò pẹ̀lú yín àbí ẹ̀kan tó bọ̀wé agreement papọ̀. ẹ ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ikọ́ ọlọ́run bá kó mọ̀ ṣe dúkìá wa lófò. àmín. ẹ ìdí rẹ̀ ni mo ti sọ ọ̀rọ̀ yìí ṣáájú pé tí a bá fẹ́ ṣe hmm. a ní láti ní àwọn ẹ̀rí hmm. tó dájú hmm. because bí ẹlòmíì ń sọ̀rọ̀ tó yẹ pé kéèké mú un àwa ọlọ́run bá ń jẹ́ gbogbo àdéhùn tá à ń ṣe ọlọ́run bá wa mú un ṣe hmm. torí àwa là ń sọ hmm. ọlọ́run bá ní bá wa mú ṣe hmm. bọ̀ ní agbára ọlọ́run and kò sí problem pẹ̀lú dúkìá wọn torí kìí ṣàṣìṣe bẹ̀rẹ̀ wa àti ṣe tipẹ́tipẹ́. ó dà ọlọ́run kó ràn wá lọ́wọ́ àjíǹde ara yóò mọ̀ jẹ́ lágbára àti àṣẹ Elédùmarè ká tó lọ ọlábala yìí bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three seven one zero seven one three two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àlejò wa lẹ ti gbọ́ èyí fún gbogbo ẹ̀yin tẹ́ ń ronú pé ibo ni kí n kówó ìṣe o kí ni kí n fowó ìṣe o lágbára àti àṣẹ Elédùmarè owó wa ò ní wọgbó wọ́n lẹ́yìn àlẹ́ wọ́n ní olóòtú náà ti okòwò ọ̀lẹ́ẹ̀kan lágbára Ọlọ́run ọba intanṣọ náà ní lórí ètò lẹ́nìí ó pé kí á rí dájú ó pé à ń nǹkan kan láti fún wa lágbára Ọlọ́run bá àlejò wa àjíǹde aráàmù ọjẹ o lágbára àtàṣe Elédùmarè ní ṣíṣe o ẹ ní ṣílẹtẹ lágbára Ọlọ́run bá bẹẹ bá délé ṣàbùrà ẹ bá wà kí wọn ẹ mọ tẹsíwájú. ẹ wo ẹ ṣe gàyà náà ní sáà tá a tá a bá padà dé àtẹ̀mí àti Ọ̀yáwálé Ọlálékan lájọ wà lórí ètò àwọn mọ̀ká ṣètò lẹ̀ mo o ẹ kú kalẹ̀.